àjálù ńlá méjì ló jálu ẹgbẹ́ òṣèlú all progressives congress apc ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ àti ìpínlẹ̀ èkó àbí ká sọ pé gbolẹ̀ yorùbá lápapọ̀ nígbà tí wọ́n sọ àwọn gbajúmọ̀ olóṣèlú méjì wọn nù láàrin nǹkan bíi ọjọ́ méjì mẹ́ta síra wọn ǹjẹ́ àwọn alágbára gbajúmọ̀ olóṣèlú méjì wo ló kú ẹgbẹ́ òṣèlú apc ní ilẹ̀ yorùbá pàápàá ìpínlẹ̀ èkó àti ìpínlẹ̀ ọ̀yọ́ kó máa ṣẹ̀yìn alága ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ ọ̀yọ́ amòfin babájídé isaac amòfin ajíbóyè isaac ọmọdéwù àti gbajúmọ̀ olóṣèlú ìlú èkó tí wọ́n ń pè ní ọ̀nàrẹ́bù ìyẹn tó náà jábọ̀fin yan amòfin àbáyọ̀mí tìjání tó ti fìgbà kan jẹ́ akọ̀wé ìjọba ìbílẹ̀ òjòdú local council development area ní ọ̀nàbẹ́gà ní ìpínlẹ̀ èkó tẹlifíṣàn yorùbá tó tó gbọ́ pé orílẹ̀-èdè amẹ́ríkà ẹni amòfin ọmọdéwù tó jẹ́ alága ìgbó ìṣèlú apc lòun kú sí tiẹ̀ látìgbà tó ti kúrò lórílẹ̀‐èdè lọ síbẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ oṣù sẹ́yìn tẹ̀lifíṣàn yorùbá tó tó gbọ́ pé ní ti amòfin àbáyọ̀mí tìjàní ọjọ́ ẹtì ní ọjọ́ friday ọ̀sẹ̀ tó kọjá tí í ṣe ọjọ́ kẹrìndínlógún oṣù kẹjọ tá a wà yìí ìyẹn ní seventeenth of august two thousand and twenty-four ìní òun jáde láyé tó sì jẹ́ pé àwọn méjèèjì ìní ẹgbẹ́ òṣèlú APC pàdánù ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Èkó báyìí ní báyìí níṣe làwọn èèyàn ni wọ́n máa ń fi oríṣiríṣi ọ̀rọ̀ ìbánikẹ́dùn náà fi ránṣẹ́ sí ẹgbẹ́ òṣèlú APC àti àwọn mọ̀lẹ́bí àwọn tó kú náà tó sì jẹ́ pé àwọn kan ti ń sọ nínú ẹgbẹ́ òṣèlú APC pé àsìkò ti tó káwọn kúkú gbé ètò àdúrà kalẹ̀ nítorí ikú ọ̀wọ̀wọ́ tí ó fẹ́ máa wọ àárín àwọn báyìí lásìkò yìí.